بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فن الله وبا ọba tí ó sọ ẹ̀mí wa ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti alfa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó dìde lórí hadithi 84 tó ń sọ̀rọ̀ lórí sífàtú sọláti nabi sallallahu alaihi wasallam ìròyìn ìrun anabi muhammad sallallahu alaihi wasallam adúró lórí adífi Aisha tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá tá a sì túmọ̀ àlàyé ni ó wà ní orí rẹ̀ ní òní adífi Aisha náà tó sọ pé anabisa sallam ó máa ń sí irun rẹ̀ pẹ̀lú at ó sì máa ń bẹ̀rẹ̀ kéwù rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin ó sì jẹ́ pé gbogbo ìgbà tí ó bá rùkú kì í gbórí sókè kì í sì tún gbé orí sílẹ̀ jù ó máa ń wà láàrin gbùngbùn bákan náà tí ó bá gbórí sókè láti rùkú kò ní lọ ṣe sùjádà àfi tí ó bá dúó tó dúó déédéé bákanáà nígbàtí ó bá gbé orí sókè láti sujud kò ní lọ ṣe sujada mi àfi tí ó bá tó bá jókòó déédéé ó sì máa ń ka àtàhíyà ní gbogbo rákà méjì tí ó bá jókòó ó máa ń tẹ ẹsẹ̀ rẹ̀ òsì ó máa ń nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún ó sì ní ó sì wà lọ́wọ́ àti jókòó ìjókòó èṣù bákan náà ó sì wà lọ́wọ́ láti máa tẹ́ apá wa sílẹ̀ gẹ́gẹ́ bí ajá àbí àwọn àwọn ẹranko bí ẹkùn àti ìkookò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ti máa tẹ́ ọwọ́ wọn sílẹ̀ tí wọ́n bá jókòó wọ́n sì máa ń pa irun rẹ̀ wọ́n máa ń parí irun rẹ̀ pẹ̀lú assalamu alaikum eléyìí ni àdísì tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá tí àlàyé yóò wà lórí rẹ̀ ní alẹ́ insha allah ta'ala masala alakọ̀kọ́ ó ní ọ̀rọ̀ anabi sallam tó ní kana rasulullah sallallahu alaihi wasallam yastaftihu as-salata bit-takbir anabi sallam ó máa ń ṣí irun pẹ̀lú at-takbir èyí ni a mọ̀ sí takbiratul ihram kábàrà tí a máa fi bẹ̀rẹ̀ ìrun wa huwa ruknun min arkani salat oríke nínú oríke ìrun àbí òpó nínú àwọn òpó òrun la tan'aqidu salatu bighayriha tí èèyàn bá kírun tí ó ṣe takbiratul ihram eléyìí ò nírun pẹ́ẹ́pẹ́ kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé gbogbo ẹni tí ó bá ó bá wọ̀run tí ó wọ̀run pẹ̀lú atakbir allahu akbar eléyìí ò kírun torí pé anabi sallam ó wá nú àdífi sahih miftahu salati tahur wa tahrimuha takbir. وتحليلها التسليم kọ́kọ́rọ́ في a أني sírun ó ní kéèyàn ó ṣe ìmára ẹni وتحريمها التكبير أنتم أنسي máa ń ṣe ọ̀rọ̀ àbí iṣẹ́ àbí nǹkan míì tí ò jọ márùn tó máa ń ṣe léèwọ̀ ó ní ìgbà tí a bá ti ṣe Allahu Akbar وتحليلها التسليم ohun tó máa ń ṣe gbogbo àwọn nǹkan tán sí wa lọ́wọ́ àti ṣe nù run tó máa ń ṣe lẹ́tọ̀ọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbí àwọn nǹkan míì ó ní assalamu alaikum so eléyìí fi hàn pé ṣíṣe tekbir nínú òrun òpó nílá ni nínú òpó ìrun kíkí bákan náà arákùnrin tó wọ mọ́sálásí tó kírun tó kí tí ó sí ìfarabalẹ̀ nínú irun rẹ̀ tí anabi sallam sọ fún pé irja fasalli fa innaka la tusalli padà lọ kírun torí pé o kírun nígbàtí ó lọ tó tó bí ẹ̀mẹ̀ta tí anabi sallam fẹ́ kọ́ bí ó ṣe kírun anabi ni sallallahu alayhi wa sallam idha qumta ila salati fakabbir tó bá dìde láti kírun ṣe kábàrà so eléyìí ó fi hàn pé ṣíṣe kábàrà orígun ńlá ni nínú ìrun ní láfàbí mi ó ní innahu la tatimmu salatu li ahadin minan nas hatta yatawadda'a fayada'a alwudu mawadi'ahu thumma yukabbir ìpè ìrun ẹnìkan kan yìí ò ní pé àyàfi lẹ́yìn ìgbà tó bá sàlùwàlá tó kú omi tó ti sàlùwàlá yẹn tó dúró tó ní allahu akbar so eléyìí wà nù ẹ̀kọ́ tí anabi sallam kọ́ arákùnrin tí ò mọ̀rún kí so atakbir tí a sọ ń bí ó ní takbir tí a mà tí gbogbo wa mà tó yẹ pé àwọn ẹni àkọ́kọ́ bá náà wọ́n ṣe gbà wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam títí títí dé ọ̀dọ̀ àwa lónìí kò sí ìyàtọ̀ nínú ẹ̀ onáni allahu akbar tó sì tó sì mọ̀ ẹgbẹ́ anabi sallam kì í ṣe omi tí kì í bá ṣe allahu akbar èyí ni pé kò sí kálímà míì tẹ́ lọ fi téèyàn lè fi wọnú òun tí kì í bá ṣe kálímà allahu akbar ibn mahdi ó law iftataha ar-rajulu salat bi sab'ina isman min asma'illah wa lam yukabbir takbiratal ihram lam yujzi ó ní téèyàn ó bá wọ ìrun kó dárúkọ ọlọ́run kódà kó dárúkọ ninety nine names ọlọ́run ọba tí kí ọba ti sọ wípé allahu akbar kò tí ì wọ̀run èyí ni pé kálímà míì kò lè rọ́pò rẹ̀ láéláé. Lai lai. tí anabi sallam tí ó bá fẹ́ ṣe kábàrà táwọn wí ní takbiratul ihram kana yarfa'u yaday ó máa ń gbé ọwọ́ rẹ̀ sókè nínú hadith abi humaid as-sa'idi ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam idha qama ila as-salat yarfa'u yaday hatta yuhadhi bihima mankibay tí anabi sallam tí ó bá dìde láti kírun yóò gbé ọwọ́ rẹ̀ sókè débi pé yóò ṣe déédé pẹ̀lú èjìká rẹ̀ thumma yukabbir lẹ́yìn náà ni wà ní allahu akbar hatta yakirra kulli azmin min mawdi'ihi mu'tadilan títí gbogbo egun rẹ̀ tí ó fi dúó ní oríkè rẹ̀ yóò wà ní allahu akbar ìgbà náà ni wà sẹ́sẹ̀ wá sọ́wọ́ rẹ̀ sókè okay. وإذا ركع رفع يديه حتى يحاذي بهما أذنيه nígbà tí ó bá ṣe rùkú gan yóò tún gbọ́wọ́ ẹ̀ sókè kó tó lọ ṣe rùkú náà so eléyìí ni bí anabi sàlẹ̀ bó ṣe máa ń ṣe takbiratul ihram tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé ó kọ̀ mí torí pé allahu akbar allah ó kọ́ ọlọ́run ọba ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run ọba ó tóbi jùlọ ṣé ó kọ̀ míì ó lè rọ́pò kọ̀ yìí imaamu nawawi ó ní ọ̀rọ̀ anabi sallam tó ní kánà rasulullah hadith tó ní kánà rasulullah sallallahu alayhi wa sallam yastaftihu as-salata bit-takbir anabi sallam a máa sí irun rẹ̀ pẹ̀lú kabbara ó ní fihi ithbatu at-takbir fi awwal as eléyìí fi ó fi rinlẹ̀ ipe àkọ́kọ́ ìrun ó ní allahu akbar wa annahu yata'ayyanu lafdhu takbir bákan náà kẹlma allahu akbar ó ti di dandan ó ní aynun ó ní ohun tó pa dandan ká ṣe a ò lè ṣe omi yàtọ̀ sí èèyàn bákan náà ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ní sọ́lù kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi tí mo kírun a ò sì gbọ́ rí wípé anamsa sallam ó wọnú òru pẹ̀lú ọkọ̀ mi àbíkọ́ ní allahu a'zam àbíkọ́ ní allahu akram àyàfi allahu akbar eléyìí ni ọ̀rọ̀ tí àwọn imam malik àti ashafi'i àti ahmed àti gbogbogbò nínú àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ àti kẹ́yìn ohun tí wọ́n dúó lé lórí nu pé a ò lè wọ irun pẹ̀lú kẹ́límà míì ju allahu akbar lọ a rí ọ̀rọ̀ gbà láti ọ̀dọ̀ imam qurtubi ó ikhtalafa al-ulama fi al-lafzi alladhi yudkhal bihi fi as àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí lafadhi wo ni a lè fi wọ ìrun Imam Malik àti àwọn àti àwọn alfáà tí wọ́n tẹ̀lé Imam Malik wọ́n ní la yujziu illa takbir ìrun èèyàn kò lè pé ẹ̀ àfi téèyàn bá wọ ìrun pẹ̀lú Allahu Akbar wala yujziu minhu tahlil èèyàn lè sọ pé la ilaha illallah kọ́wọ̀run àbí kó ní subhanallah kọ́wọ̀run àbí kó allahu a'zam kọ́wọ̀run àbí kó ní allah alhamdulillah àà àyàfi kó ní allahu akbar bákan náà ni ọ̀rọ̀ imaamu shafi'i náà nídàkẹta wala yasihu at-takbir bil arabiyya allahu akbar amatuma rẹ̀ ó ní pé ọlọ́run ọba ó tóbi jùlọ ṣé a lè fi èdè míì wí ká fẹ́ wọ̀run ká ní ọlọ́run ọba tóbi jùlọ ká sọ yorùbá àbí ká sọ láwùsá àbí ká sọ pẹ̀lú ìbò àbédè míì pa dandan kọ́ ẹ pé pẹ̀lú èdè lárúbáwá la fi sọ allahu akbar. ọ̀nkan míì tó jọ máa nígbàtí a ní anẹ́bísà ọ̀sálàm wọ́n máa ń gbọ́wọ́ sókè nígbàtí wọ́n bá ṣe ohun tó jọ pé àkọ́kọ́ ó ń gbọ́wọ́ rẹ̀ sókè dédé èjìká rẹ̀ nígbà míì ó máa ń gbọ́wọ́ sókè dédé etí rẹ̀ nígbà ọba Akbar tán ibo ni ó gbọ́wọ́ sí sunna tó yẹ ká ṣe nígbàtí a bá ṣe allahu akbar tán sunna ó ní ká gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì àbí ká fi ọwọ́ gbá ọwọ́ ọ̀tún ká fi gbá òsì mú ká wá gbé sáyà eléyìí ni sunna nabi sallallahu alayhi wa sallam torí ọ̀rọ̀ tí a gbà wá láti ọ̀dọ̀ ibn abbas ó anabi sallallahu alayhi wa sallam ó inna ma'ashara al أمرنا أن نؤخر السحور ونعجل الإفطار وأن نمسك بأيماننا على شمائلنا في الصلاة يبقى أوا gbogbogbò àwọn ànẹ́bì apawálẹ́sẹ̀ pé gbogbo ìgbà tí a bá fẹ́ gbáwẹ̀ annu akhira suhurina ká lọ sàárì wa ká lọ lára وأن نعجل إفطارنا tí a bá fẹ́ sínú ká yára sínú tá a bá sì kírun an namsika bi aymanina ala shama'ilina ká fi ọwọ́ ọ̀tún wa ká fi gbá òsì wa mú fi sọ̀láàtì nínú òun àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ètò àgbàwá láti ọ̀dọ̀ Jabir ó ní marra rasulullah sallallahu alayhi wa sallam bi rajulin wa huwa yusalli anamsa sallam ó ń kọjá lọ orí arákùnrin kan tí ń kírun wọ̀kọ̀dì wọ́dọ̀ àyẹ́dáwò yusra alẹ́lìyumna ó gbé ọwọ́ òsì rẹ̀ lé orí ọwọ́ ọ̀tún ó gbé ọwọ́ òsì rẹ̀ ó gbé lé orí ọwọ́ ọ̀tún ní anábì bá já ọwọ́ rẹ̀ ló wá gbé ọ̀tún lé òsì tó bá jẹ́ pé ìgbọ́wọ́lé ní láyà yẹn kò jẹ́ nǹkan kan nùrùn kò ní sí yàtọ̀ agbósì lọ́tún agbọ́tún ló sì so kí ni ìdí tí anabi sàlám fi yọwọ́ ẹ̀ fò tó gbé ọ̀tún lé òsì èyí fi hàn pé ohun tí a fẹ́ ká ṣe nìyẹn a fẹ́ ká ṣe míì so sísọwọ́lẹ̀ wa nǹkan kò sí nǹkan kan tó wá láti ọ̀dọ̀ anabi sàlám tó fi hàn pé anabi sàlám ó kírun sọwọ́lẹ̀ rí ìkírun àwọn ànábì ọlọ́run ó ní kí a gbọ́ ọwọ́ ní òsì lé ọ̀tún kágbé sí àyà wa nam ẹ̀yìn ọ̀tún lé òsì kágbé sí igbá àyà wa àbí ká fi gbá mú báyìí òun ni wọ́n ń pè ní wọ́dùrú àbí kọ́bù kágbá kágbé lé orí àyà nam bákan náà a ṣe takbir tán ohun tó kù ní kíni òní kí kakewu sunna anabi sàlọ sàlám òní pé ẹni tó ń kírun ibi tí ó gborí sí tó bá ṣe sùjádà ibẹ̀ ni ó máa wò anabi sàlọ sàlám ó máa ń wa lọ́wọ́ ká máa wo ọ̀tún wòsì àbí ká máa gbé ojú sókè nígbà tí ń kírun هو أن nù àdìsí anabi sàlá sàlám tó ní làyàntà ìhànà àkùwámùn yarfa'una absarahum ila samai fi salat aw la yarji'u ilayhim ó ní àwọn tó máa ń gbójú sókè nínú òrun tí wọn bá ilé síwọ́pù ńbẹ bọ̀ ń bẹ̀rù kọ́ pé tí wọ́n bá gbé ojú wọn sókè ńgbà wọn bá gbé palẹ̀ kí wọ́n má rí iná mọ́. eléyìí pé ó pa dandan ní tí a bá ń kírun ibi tá a máa wò ní ìsàlẹ̀ níbi tá a gbórí wa sí hadith mi anabi sallam ni wa inna allaha amarakum bis sala ọlọ́run bá pa yín láṣẹ ìrun kíkí fa idha sallaytum fala ń bá ń kírun ẹ má máa wọ̀ tún wò sí kẹ́ máa wò kẹ́kẹ́ máa wò lẹ̀ fa inna allaha yansibu wajahu liwaji abdihi ọlọ́run ọba a máa tẹ́ ojú rẹ̀ lẹ̀ fún ẹrú rẹ̀ tí ń kírun wájú ẹ̀ ma lam yaltafiti lópin ìgbà tí ó bá gbójú ẹ̀ kúrò níbi títí ń kírun èyí fi hàn pé ẹni tó dó wájú ọlọ́run ibi tí ọlọ́run ọba gbójú ẹ̀ sí ibẹ̀ náà lòun náà gbójú ẹ̀ sí so tó bá ti gbé ojú wo bòmíì máa wo bòmíì ọlọ́wọ́ bọ̀ gbójú ẹ̀ kú ní ara rẹ̀ torí pé ó tún wẹ̀ lómi lọ yàtọ̀ sí ọlọ́run ọba ní hadithi mi jẹ́ abu ayyub al-ansari tó ní jaa rajulun ila nabi sallallahu alaihi wasallam faqala ya rasulallah allimni wa awjis wọ́n ní arákùnrin kan wá sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n anabi sallallahu alaihi wasallam wọ́n jí sí ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ṣe ní ṣókí wọ́n ní ní anabisa sallam bá ní idha qumta fi salatika fasalli salata muwadda'in tó bá dìde máa kírun kírun ìkírun ẹni tí ń dágbére ẹni tí ò ní kí mi ìmọ̀ so mo sì lérò pé ẹni tó ń kírun tí ń dágbére tí ò ní kí mi ìmọ̀ yóò kí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kò sí kò sí lè ṣe déédéé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run fẹ́ tí ń kírun tí ń wọ̀ tó ti ń wò sí àbí tí ń wo ẹni tí ń wọnú mọ́sálásí àti ẹni tí ń kọjá lọ so ibi tí ó gborí sí ibẹ̀ ni ọmọ wò náà hadithi tí a ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ó tún tẹ̀síwájú pé wal qira'ata bilhamdulillahi rabbil alamin ìtumọ̀ ni pé wa kana yastaftihu al qira'a rabbil alamin anabisa sallam a máa bẹ̀rẹ̀ kéwú pẹ̀lú alhamdulillahi rabbil alamin eléyìí náà ó fi hàn pé kíka fatia ọ̀ràn yẹn ni a ti sọ ọ̀rọ̀ rẹ̀ kọjá ọ̀ràn yẹn ti ẹ̀kọ́ oríkè ni àbíká ní òpó ni nínú òpó ìrun tí ó sí fatia kò sí ìrun fatia yìí ó wà lórí ẹni tó ń kírun ọ̀ràn yẹn àti ẹni tó ń kírun náfìlà ó wà lórí imam ó sì wà lórí ẹni tó ń kírun ló nìkan àti ẹni tó ń kírun ní ẹ̀yìn imam nígbàtí a bá ń kéwú ní jẹ́ẹ́jẹ́ irun tá ń ké ní jẹ́ẹ́jẹ́ gẹ́gẹ́ bí azur àti al kíka fatia wà lórí ẹni tó ń kírun lẹ́yìn imam náà ṣùgbọ́n èyí tá ń ké sókè kéwú ti imam. Okay ó ti ṣe fún ẹni tó wà lẹ́yìn rẹ̀ anabi sàlọ sàlẹ ní la salata liman lam yaqra bi fatihatil kitab kò sírun fún ẹni tí ó bá ka fatiha nínú òrùn rẹ̀ ibòmí la salata liman lam yaqra bi ummil kò sí fẹ́ni tí ó ka ìyá al ìyá al-qur'an ni al náà tọ́ a ní anabisa sallam ó máa ń sí irun pẹ̀lú alhamdulillahi rabbil alamin ṣe eléyìí fi hàn pé kì í ṣe bismillah nígbà tí ó bá bẹ̀rẹ̀ torí pé ohun tó sọ ni pé wal qira'a bilhamdulillahi rabbil alamin ṣe eléyìí fi hàn pé kì ṣe fatia nígbà tí bá bẹ̀rẹ̀ mas'ala yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ ó ní ó wá láti bí kí ni ìdájọ́ kíka bismillah ní ìbẹ̀rẹ̀ suratul fatiha ìdí ni pé ìyapa ẹnu wà lórí pé suratul fatiha yóò gangan fún rẹ̀ aya méje ni kí ni aya alákọ̀ọ́kọ́ ṣe aya alákọ̀ọ́kọ́ ó ní bismillahir rahmanir pẹ̀lú àwọn yòókù ló méje yìí أبي تابني a صراط المستقيم صراط الذين أنعمت عليهم alladhina غير alayhim عليهم ولا الضالين maghdubi alayhim so tí a bá dá yẹn sí méjì á jẹ́ méje tí ó bá sí bismillah ó ti pé méje ṣùgbọ́n tá a bá sùn ní àyà ẹyọ pẹ̀lú bismillah ni ó tó jẹ́ méje so tó sì jẹ́ pé àwọn àdísì wáyé bá ẹnẹ́bí sàṣẹ́là máa máa bẹ̀rẹ̀ ìrun pẹ̀lú bismillahir rahmanir rahim ah alhamdulillahi rabbil alamin ṣe eléyìí fi hàn pé bismillah kìí ṣe àyà nínú suratul fatiha ìdáhùn eléyìí ó ní pé sísọ pé. يبدأ يستفتح القراءة بالحمد لله رب العالمين كل فين هيبكي كا بسم الله الرحمن الرحيم كاكبي بي بويا بسم الله آية نينو فاتحة إليه مسألة كاني àwọn tó kàn ọ̀hán ni àfá ulumul Qur'an ṣùgbọ́n ohun tá a mẹ́ ni pé bismillah gan fún rẹ̀ áyà ni nínú al-Qur'an wa innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim so aya ni nínú al-Qur'an bákan náà ohun tá a mọ̀ ni pé bisimilayi ó wà níbẹ̀rẹ̀ gbogbo súra pátá àyàfi bara'atu súratul tawba so ó wá jẹ́ ọ̀kan nínú fatiha bípọ̀jọ́ kan bóyá kìí ṣe ìjókòó ni àlàyé rẹ̀ ṣùgbọ́n tó wá nínú àwọn àlàyé lórí ẹ̀ omi wà mantuk tí wọ́n sọ omi wà mafhum akàngbọ́yé bẹ́ẹ̀ ni èyí tó wà mantuk imam bukhari ó gbà wáyé pé سئل أنس كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم وبيري لو أنس بوني كوى النبي صلى الله عليه وسلم سيري فقال كانت مدا ó ní ànábì sàásálà máa máa fa kéwùgùn ọwá bẹ́ẹ̀ sí ṣe àpèjúwe báwo ní ṣe máa ń kéwù náà ọwá ní thumma qara'a bismillahir rahmanir rahim lọ́wọ́ ní yàmúdù bismillah yàmúdù rahman wa yàmúdù rahim eléyìí mantuq ni ṣùgbọ́n àdìsí ṣé ó sọ pé nínú òrùn kò sọ pé nínú òrùn ó sì lè jẹ́ pé nínú òrùn náà ni ṣùgbọ́n kò wí bẹ́ẹ̀ ohun tó ń béèrè ni pé báwo ni kéwù ànẹ́bí sàlám ṣe rí ohun tó hàn ni pé kì í ṣe nínú òrùn nìkan ni ànẹ́bí sàlám ti máa ń kéwù bákan náà èyí tí agbàá láti ọ̀dọ̀ Daru Qutni àti Bayhaqi láti ọ̀dọ̀ Abu Huraira أني إذا قرأتم الحمد لله فاقرأوا بسم الله الرحمن الرحيم إنها أم القرآن وأم الكتاب وسبع المثاني وبسم الله الرحمن الرحيم منها إلي أبعالتي أدور دار قدنة بيها كيبي تيباكا الحمد لله رب العالمين إكا بسم الله الرحمن الرحيم تريبي fati àtẹ̀ríyìn ó ní ìyá kùránì gan fún rẹ̀ ó ní umul kitab ó ní anabi ó ní ani sabu'ul mathani tí a fún anabi sallallahu alaihi wasallam bákan náà bisimilayi ọ̀kan nù wọn bismillah ọ̀kan ni nínú wọn bọ́dà pé àdìsí nínú àwọn àfa tí wọ́n ṣe tẹ̀sí rẹ̀ Sheikhul Albani ó wà nínú wọn àwọn àfa mi àwọn sì tún ṣe àlàyé mi yàtọ̀ sí yẹn lórí ẹ̀ bákan náà nínú àwọn mafhum أني حديث النعيم المجمري أني صليت وراء أبي هريرة فقرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن حتى إذا بلغ غير المكذوب ولا الضالين أني أمكن لي أبو هريرة لو أكا بسم الله الرحمن الرحيم أو أكا الحمد لله رب العالمين تتدي غير المكذوب ولا الضالين آمين فقال الناس آمين نبات واسي فإذا سلم نبات سلم كنون oni walladhi nafsi biyadi inni la ashbahukum salatan bi rasulillahi sallallahu alayhi wa sallam mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi èmi ni irun mi fi ó fi jọ irun anabi sallallahu alayhi wa sallam jù nínú yín ní tó ń sọ ní pé báà ni anabi sallallahu alayhi wa sallam máa ṣe ń kírun ṣùgbọ́n ohun tó hàn ó ní ọ̀rọ̀ tí àwọn afáàn pé kí ni téèyàn bá ti ka bismillah níbẹ̀rẹ̀ fatia ṣé a kà jáde ni àbí a ní ní so ele àlàyé rọ̀ wà nínú àdìsí Anas tí ń bẹ níwájú tí àfa tó mú wá torí torí báàbì yẹn gan fúnra ẹ̀ so nígbà tá a bá débẹ̀ a ó mọ̀ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ láàrin àlàyé ṣùgbọ́n masala pé bọ́yá sura ah, bismillah ó wà nù aya fatia eléyìí kì í ṣe ìjókòó rẹ̀ ní eléyìí báyìí náà ẹni tí ọba wa lè ka fatia ńkọ́ nígbàtà ni kò sírun fún ẹni tí ò lè tí ọba ka fatia ẹni tó wá gbìyànjú gbìyànjú gbìyànjú kò rí fatia ha bóòlù ti fẹ́ kírun títí ẹ̀ nam imam al-khattabi nínú tírà ma'alim sunan ó ní al-aslu anna salata la yujzi illa bi qira'ati al-fatiha ó ní ìpìlẹ̀ ó ní pé irun ò lè pé àyàfi tí a bá ka fatia ala man ahsanaha tó bá lè kà وإذا كان المصلي لا يحسنها ويحسن غيرها من القرآن كان عليه أن يقرأ منها قدر سبع آيات onítẹ̀yìn bá wá lè ka fatia tó wá lè ka àwọn súra míì nínú alukur'an nǹkan wọn instead fatia yun yóò ka aya méje nínú ẹ̀ tí ó fi rọ́pò suratul fatiha ńgbà tí ò lè kà á torí pé al-Qur'an ó ní adhikr tó dáa gbogbo bíbí téèyàn bá lè kà nú ìrántí ọlọ́run ni so ńgbà tí a wípé kì í kọ màmá fi suratul fatiha lẹ̀ kọ̀ọ̀kan lè ka ni ó sì lè ka míì nínú al-Qur'an kókó wa kọ̀ọ̀kan ètò lè ka nú al-Qur'an yẹn yọ̀ọ̀rọ̀ suratul fatiha náà ṣùgbọ́n ó ní pé yọ́ wá gbìyànjú láti kọ́ súratul fatiha yan láti máa kà torí pé ẹni tó lè ka súra míì nú alukur'an débi pé ó ní àyà méje kò ní ní lára láti mọ súratul fatiha tó bá ní ìyànjú ṣùgbọ́n tí ó wa mọ súra míì ńkọ́ wọ́n ní arákùnrin kan ó wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inni la astati'u an akhudha min al-qur'ani shay'a èmi mo gbìyànjú àti mọ nǹkan kan nínú al-qur'ani kò sí tí mo lè mọ̀ fa'allimni ma yujzi'uni minhu kọ́ mi ní nǹkan míì tí ó rọ́pò rẹ̀ wọ́n ni ní sallallahu bá ní qul subhanallah walhamdulillah. ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ونكوصا so èyí olómi àwọn afáàní ẹni tí ọba wa tiẹ̀ wá lè ka fatiha pẹ́ẹ́pẹ́ ọkọ ọkọ kò lè ka àbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àmì tó ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀sìn so tá a bá lè kọ ní àwọn kálímà yìí tó mà kó kúkú ṣe kálímà yìí yọrọ pò suratul fatiha náà àdísì ọ̀hún tẹ̀síwájú alwaktu Allahu Akbar náà tọ́ àwọn àfáàtọ̀ ń wàgbó wọ́n ní àsìkò ti tó so àdísì àtúnsọ́ di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó parí rẹ̀ insha Allah ta'ala èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run bá kó fún wa ládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó forí jìn wá. ìbéèrè kan wà tí ó ti wáyé ní ọ̀sẹ̀ méjì tó tẹ̀léra wọn tó kọjá mo lérò pé bọ́yá àlàyé ẹ̀ làálà ó kù díẹ̀ kí àtò àbí kọjá pé kò yé wa ìbéèrè náà bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe mas'ala kan tí ó tóbi àkọ́kọ́ ni pé mo fẹ́ ká mọ̀ pé nínú àwọn nǹkan tọ́jọ mẹ́sìn ó pé oríṣi méjì wọ́n ń pè kan ní al-usul èyí pé àwọn tó jẹ́ bíi foundation wọ́n ń pè kan ní al-furu èyí tó yẹ pé ó yaka so al-usul yẹn ó ní èyí tó tó lágbára jù òun ló sì ní tó léwu jù ṣùgbọ́n al-furu ohun tó sẹ́pẹ́rẹ́ ni. Uh, ìdínú tí afa kan tó fi ṣe tíra rọ́fùl malam ẹni pé ìgbé èébú àbí ìdálẹ́bi kúrò lórí àwọn olùmọ̀ tí wọ́n ń ṣe ìyapa ẹnu lórí nǹkan kan. ìbéèrè afa yìí ni jam'u bayna salataini fi safar kí a pa ìrun méjì pọ̀ lórí ìrun ṣe irú àwọn masail báyìí tí kì í bá ṣe àwọn tí kì í bá ṣe èèyàn bá gbé ó bá kó gbogbo àwọn dẹ̀líl tó bá wá lórí ẹ̀ tó kó wọn jọ èèyàn ò ní máa kí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ohun tó wà very simple nínú definition pé jamu bayna salatayn òun ni pé kéèyàn kírun méjì tó jọra wọn kéèyàn kì ní àsìkò ọ̀kan èyí tí a mọ̀ tán bá ń ṣe tààrífù rẹ̀ ṣùgbọ́n kò kò rí bẹ́ẹ̀ pẹ́ẹ̀pẹ́ eléyìí ọ̀rọ̀ kan nínú ọ̀dọ̀ àwọn olùmọ̀mí ohun tó sì dá fún akẹ́kọ̀ọ́ ó ní pé tí ó bá ní agbára àti mọ ẹ̀rí àwọn àfà kó mọ ẹ̀rí wọn ló dáa jù kì í ṣe ọ̀rọ̀ àwọn àfà náà ní ìsìn tí n bá ní ahlùsùn ní mi mo gba imam ah, sheikhul albani gbọ́ gbogbo tí albani ba, wá sọ gbogbo ẹ̀ nígbàgbọ́ ìníyẹ́ríkò nù ẹ̀ mi ò sì ní wá kí ni kini títí ẹ̀ kí ni ẹ̀rí ti àwọn àfáà mi so eléyìí kò tọ́ fún ẹni tí ó bá ni kúdọ̀rọ̀ láti mọ ẹ̀rí ṣùgbọ́n tí ó bá wá ní ìyànjú àti mọ̀rú nǹkan báyẹn kò sí aburú nù ẹ̀ kó mú ti àfáà yẹn lò àwọn hadith tó wá lórí ìjan ìrun pọ̀ àwọn kan wá tó wá ní ní lápapọ̀ ipe bí irú alákọ̀ọ́kọ́ ìkáyànà yajma'u bayna al-maghrib wal isha idha jadda bihi sayl anabi sallam a máa jan maghrib àti isha pọ̀ nígbàtí ó bá wà lórí ìrìn àjò eléyìí a máa jan pọ̀ bóò ní ṣe jan pọ̀ kò sálàyé lórí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìs tó wá lórí mas'ala yìí ọ̀dọ̀ abdullahi ibn umar inú wọn ti gbà wá gbogbo ẹ̀ ló sì wá pẹ̀lú àwọn alfaz tó jọra wọn omi sì kún jura wọn lọ torí pé àwa bá ṣe wà ń sín tí a bá máa táwa mẹ́ta tá a bá gbọ́ nǹkan tá a bá naréètì nǹkan tá a gbọ́ ìyàtọ̀ díẹ̀ yóò wà nínú tí a omi yóò ṣe ẹ̀kúnlẹ́rẹ́ rẹ̀ omi ò sì ní ṣe sọ̀rọ̀ àwọn ètò wá ló pé anabisa asẹ́lẹ̀m a máa jẹ ìrun méjì pọ̀ nígbà tí ó bá wà ní ìrìn àjò eléyìí kò sí tafsil nínú ọ̀rọ̀ náà bákan náà ó wá nù àwọn àlàyé tó wá láti ọ̀dọ̀ Ibn Umar nínú wọn ó ní pé èyí tó mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ wá eléyìí náà wà nù Bukhari àti Muslim. أني رأيت رسول الله صلى الله عليه وسلم إذا أعجله السير في السفر يؤخر المغرب حتى يجمع بينهما وبين العشاء moriti anabi sa sallam tí ó bá wà nínú ìrìn àjò tí ìrìn àjò yẹn tó sì jẹ́ pé ó ó ó ó fún ma di gangan kò èmi ni pé kò ní kò ní ah, àsìkò nínú nínú ìrìn yóò lọ magrib lára yóò wá kí wọn pọ̀ mọ́ ìṣà a ó rí pé eléyìí náà kò sọ àlàyé àsìkò wo ni ọkàn ni yóò lọ lára ni ṣùgbọ́n kò sọ àsìkò wo ń bẹ so eléyìí tó ń bẹ ká tún wà níbòmíì èèmíì tó tún wá ó ní ibn umar kana idha jadda bi jama'a bayna al-maghrib wal-isha' ba'da an yaghiba shafaq ipe ibn umar tó bá wà nínú ìrìn àjò a máa kí irun maghrib àti ṣáì papọ̀ nígbàtí ashafaq tó bá tó bá tó bá kú ní ní sama náà ibi kí ni ashafaq kí ni àlàkà rẹ̀ rẹ̀ pẹ̀lú àsìkò oorun ó ní pé ashafak ó ní àwọn ìmọ́lẹ̀ funfunfunfun tí máa ń kù lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀ tó bá ṣe díẹ̀ yọ parẹ́ àárín rí gbogbo ọwà dídúdú ó ní wọ́n ń pè ní so irun magrib dẹ̀ni ó bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti wọ̀ ìparí rẹ̀ ó ní magrib ashafak so yọ wa lo magrib yẹn lara lẹ́yìn ìgbà tó oòrùn bá ti wọ̀ kò ní kí débi almaghrib shafaqa maghrib shafaqa yẹn ó ní ìparí maghrib ó ní ìbẹ̀rẹ̀ ìṣà so nígbà tó wá sọ bẹ́ẹ̀ tó ní inna rasulallah sallallahu alayhi wa sallam kana idha jadda bi sayr jama'a bayna almaghrib wal isha anabi sallam tí ó bá wà nú ìrìn àjò ó máa ń pa ìrun maghrib àti ìṣà ó ti ó máa ń pa wọ́n pọ̀ náà nísìn àdìsí gan fún rẹ̀ tí ẹlòmíì ó bá kà ọ̀rọ̀ tó relate máa anabi sàásálà nìkan ni ó kà ipe anabi sàásálà tí ó bá wà ní àjò ó máa ń jan magrib àti ìṣá ipọ̀ ṣùgbọ́n kò ní ka àsìkò tí ibn umar tó kírun tiẹ̀ nínú lafzi mi nínú tirmidhi ipe ibn umar annahu ustughitha ala ba'd ahli ó wà medina wọ́n bá wá ìrànlọ́wọ́ rẹ̀ nínú àwọn àwọn family ẹ̀ so ló bá sáré jáde kó nlé wa akhara al-maghrib hatta ghaba ash-shafaq ó wá lọ maghrib lára arti ash-shafaq tó fi tó fi kú lókè thumma nazala fajama'a baynahuma. ó wá sọ̀kalẹ̀ lórí ìrìn àjò ẹ̀ ó wá kí irun magrib àti isha thumma akhbara anna rasulallah sallallahu alayhi wa sallam kana yaf'alu dhalik ó wá anabi sallam a máa ṣe bẹ́ẹ̀ so irú àwọn ètò ṣe tafsílẹ̀ yìí wọ́n pọ̀ táwọn náà wá lórí àṣàhábí ẹyọ kan náà so eléyìí nìyẹn eléyìí fi hàn pé ohun tí anabi sàlá sàlám máa ń ṣe ní magrib ni pé yọ lọ magrib lára de ìparí magrib yọ wà kí magrib àti ṣá yọ kí papọ̀ ọ̀kan tiẹ̀ wà tó ní nígbàtá tó rí pé eh, ashafaq ó ti ń parẹ́ akí magrib nígbàtá fi kí magrib tán ashafaq ti parẹ́ làbá kí ìṣá yìí so eléyìí tún ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ju ìyókù lọ èyí tó kù ní al àti dhuhr uh, ọwánu Bukhari àti Muslim láti ọ̀dọ̀ Anas oni kana rasulullah sallallahu alaihi wasallam idha irtahala qabla an taziga shams akhara dhuhra ila waqti al-asr anabi sallam tí ó bá fẹ́ rìnrìn àjò qabla an taziga shams kí síwájú kí oòrùn kó tó borí kúò lókè. Okay láàrin gungun èyí ni pé àsìkò adhur so ohun tá a máa sọ ni pé síwájú àsìkò adhur yóò rìnrìn àjò rẹ̀ yóò wá lọ ìrun adhur yóò lọ́la yóò kì ní àsìkò al n tí mo fẹ́ káwọ̀ ni pé kákírun èyí tó wà lẹ́yìn ní àsìkò èyí tó wà níwájú torí udhur òun ló wà simple jù. ju ká kírun èyí tásìkò rẹ̀ ò tí ì tó ní àsìkò ètò wà lẹ́yìn eléyìí ni ti problem wà ń bẹ ó continue pẹ̀lú ọ̀rọ̀ pé thumma قبل أن تزيء آخر الظهر إلى وقت العصر ثم نزل فجمع بينهما فإن زاغت قبل أن يرتهل tóun bá wá ti yẹrí síwájú kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ ó ní salla dhuhra thumma rakiba yóò kírun adhuhr yóò wá bẹ̀rẹ̀ ìrìn àrùjọ rẹ̀ yóò lọ kí al-asri lójú ọ̀nà بكناتي رواية إمام مسلم كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يجمع بين الصلاتين في السفر أخر الظهر حتى يدخل أول وقت العصر يولو ظهر لراتيتي أسيكو أكوكو عصر tí ó fi wọlé summa yajma'u baynahuma yọ kí wọn papọ̀ so àwọn rìwáyà yẹn wọ́n wá báwọn so ibi tí problem wa ti wá ó ní rìwáyà tó wá nínú Tirmidhi àti Abu Dawud sunanu Abu Dawud Tirmidhi àti Ibn Hibban tó gbà wá láti ọ̀dọ̀ Mu'adh ó ń sọ̀rọ̀ lórí gazwatu Tabuk so n tí mo fẹ́ káwòye sí pé gazwatu Tabuk already wọ́n wà ní kíni wọ́n wà lórí ìrìn àjò kìí ṣe pé wọ́n kú òǹlé so ó ní anabi sallam kana fi gazwati Tabuk idha irtahala qabla zaygi shams tí ó bá rìn síwájú kí oòrùn kó tó yẹ akhara adh-dhuhra ila al-'asr yóò lọ adh-dhuhr lọ sí asr. فيصليهما جميعا يواكيما بابو وإذا ارتحل قبل زيغ الشمس طباني سواجو كيون كوتوي عجل العصر إلى الظهر يوتتكي العصر نياسكو الظهر وصلى الظهر والعصر جميعا يواكير الظهر العصر بابو ثم سار يوامالو كان إذا تعالى قبل المغرب أخر المغرب حتى يصليها مع عشاء tó bá fẹ́ rìn síwájú kí oòrùn tó wọ̀ yóò lọ magrib lára yóò wá kí wọn papọ̀ mọ́ ìṣá wa idha irtahala ba'da magrib ajjala ìṣá tó bá fẹ́ rìn lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀ yóò tètè kí ìṣá àlàyé yìí ó ní àwọn àfáàmì ìgbámú bó tilẹ̀ jẹ́ pé bó ti wáyé náà kò sí àfihàn pé ó ń kírun adhur lásìkò al-asr lásìkò adhur nìyẹn a rìn pẹ̀lú àwọn olùmọ̀tájọ́ kakẹ́ ó ní Saudi Arabia tí a bá rìn lọ lásìkò adhur bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká sá kírun al-asr papọ̀ náà gbọ́yé nìyẹn but ntí mo fẹ́ ká mọ̀ pé àkọ́kọ́ al-aslu ní àsìkò rẹ̀ jẹ́ irun papọ̀ kí ni wọ́n ń pè rúksọ ìdẹ̀kùn so ohun tí ó lágbára jù ó ní èyí jẹ́ al-aslu ìdẹ̀kùn ni bẹ̀tíká kírun èyí tí ń bọ̀ wá níwájú lásìkò ètò wà lẹ́yìn ẹ̀hún gan ni tí problem wa ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó wá o ní pé wọ́n ń kírun èyí wà níwájú ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ni. Wa, for example tí a bá wo àsìkò dhur lónìí a ó rí pé nígbà míì gan twelve forty àsìkò dhur ti wọlé mo wá fẹ́ rìnrìn àjò kí wá kí adhur àti alasr lásìkò yẹn bóun ni ó ṣe rí náà so ohun tí èèyàn máa ṣe ni pé èèyàn continue àti rìnrìn àjò ẹ̀ yóò wá lọ dhur yẹn lára yóò wá kí adhur àti alasr papọ̀ yálà kó tiẹ̀ kí ní ìparí àdúr àbí tó yẹ kí ní àsìkò àlàásìr kò sáburú torí pé oní udhur ni ẹni tó ní kí ni wọ́n pè excuse ni <laughs> ní yorùbá <laughs> wíjà ìrẹ́kọ́ tọ̀ so eléyìí nìyẹn bó ti wá lè jẹ́ pé torí àsìkò ọ̀rọ̀ àwọn àfà lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀m àwọn kan wá tí wọ́n sọ pé èèyàn kì í tẹ́ bá ṣe àtàkìrìm èyàn kí àdó àlásìrì lásìkò àdó èyàn kí àlìṣà lásìkò magrib àbí kéèyàn kí dó lásìkò àlásì àbí kéèyàn kí nà ẹ̀rí tí wọ́n ní àdìsí ta sọ yìí tí wọ́n á tún sọ ni pé yọ jẹ́ tó le fúnyà láti máa sọ ìgbà wo ni ìparí àsìkò báyìí ìgbà wo ni ìbẹ̀rẹ̀ àsìkò báyìí eléyìí náà ọ̀rọ̀ kan ni so kò lè pa dandan lórí ẹni tí ó bá mú omi lò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n sọ eléyìí ní àwọn afá Saudi Arabia àwọn míì wọ́n ní èèyàn ò lè jẹun pọ̀ àyàfi Arafa àti Muzdalifa ẹ lè jẹun pọ̀ pẹ́ẹ̀pẹ́ gan tí wọ́n àyàfi Arafa àti Muzdalifa àwọn míì wọ́n ní èyí tí mo sọ wípé èèyàn lọ dúr lára èèyàn ó kí ní ìparí ẹ̀ èèyàn ó kí aláàsìl ní àkọ́kọ́ bákan náà magrib so àwọn míì náà tún sọ omi tó tún àwọn míì tiẹ̀ sọ pé ó ní téèyàn bá wà ní ìrìn àjò yẹn ló yẹ ṣe àfihàn pé èèyàn wà nínú ìrìn àjò yẹn ó ní údù kan wá dé tó wá báyẹn pé èèyàn láti yára lọ síbi téèyàn ń lọ so eléyẹn ni èèyàn ṣẹ̀ṣẹ̀ ní àwíjàre tó lágbára láti so èyí ni èyí fi hàn pé ìgbà míì masala ẹyọ kan àgbọ́yé àwọn àfa ó máa ń wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí tó dáa jù ni kéèyàn ṣe ti ìfọ̀kànbalẹ̀ ó wà nínú ẹ̀ èyí tó dáa jù ni kéèyàn ṣe ti ìfọ̀kànbalẹ̀ ó wà nínú ẹ̀ wallahu alam torí àsìkò náà wa alaikum náà ok.

se tó fi match ara wọn àbí lórí line ok ẹ eh. hmm. bẹ́ẹ̀ni ẹsẹ̀ rẹ̀ ọfà sẹ́yìn well alakuli ha sẹ́rí ohun tó wà mẹ́ni pé kò sí bí ó ṣe lè possible kọ́ ẹ pé a rí a rí light a lè plumb kò sí bó ṣe lè possible kódà kọ́ yẹ pé gìgísẹ̀ là fi ṣe ẹsẹ̀ iwájú ẹlòmíì náà gùn ju tẹ̀yìn lọ bákan náà ni gìgísẹ̀ ẹlòmíì gan láti kókó sẹ̀ gan fúnra rẹ̀ tẹlòmíì kéré tẹlòmíì gùn so kò sí bá a ṣe rere line tí a plumb ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀ ọgbà èjìká séjìká ọ̀nà máa ń wò so eléyìí ni ó mú kọ́ pé kò ní sí ẹni tí ó fà síwájú àbẹ́ ẹni tí ó fà sẹ́yìn so kí a fi ẹsẹ̀ kó ẹsẹ̀ òun náà wà nù ohun táwọn nù sanwó bẹ̀tẹ̀ èyí tó dáa jù náà ni èjìká sí èjìká èjìká ń kálukú ó lọ straight déédéé so ohun tí a fẹ́ ni pé kẹ́nìkan fà síwájú kẹ́nìkan fà sẹ́yìn ọ̀pọ̀ ọgbà ẹlòmíì ìkórìíra ní máa jẹ́ ó fà síwájú fà sẹ́yìn so and then nínú ẹ̀sìn Islam wọ́n ní sáwùn gan fún rẹ̀ ó wà nínú àwọn hikma tó wà ń bẹ̀ ni pé ìpa ọkàn pọ̀ torí pé tí a bá fi ọkàn lẹ̀ èṣù yọ wọnú ẹ̀ yọ mọ̀ sí pẹ̀lú ẹ̀mí wa so mo rò pé n ti báyìí ni and then line，tó ń ṣe yẹn náà wọ́n wọ́n tíráde láti jẹ́ pé sáwó ṣe déédéé náà ni wallahu alam. ìbéèrè tèmi al ok okay. ní ìsinmi wà lórí ìrìn àjò fún ìrìn mi ó yí mo fẹ́ mọ tágẹ́tì ládàá ẹsẹ̀ àjò àti aláṣẹ papọ̀ so tí má sì bọ́ tí mo tọ́ bá yá mi jù bá mo lè wọ́kẹ́ bí three thirty tọ́ mo sì fẹ́ kí méjèèjì papọ̀ kí n lè di àǹfààní sọ́sọ́ tí mo lè bí i three o'clock lọ́nà mo lè fi ọ̀pọ̀. <laughs> well alakule alakọ́kọ́ inú ẹ̀ ni pé kọ́sùrù kò sí tí ọdún wọn àti jẹ́mù papọ̀ èèyàn lè lọ ìrìn àjò kọ́ máa ṣe kọ́sùrù kọ́ máa ṣe jẹ́mù torí pé kọ́sùrù òun ọ̀tọ̀ ló ń wà jẹ́mù náà ọ̀tọ̀ ló ń wà kọ́sùrù òun ni ní ara rẹ̀ eléyìí sì wà nínú alukur'an jamu ọ̀nà ìdẹ̀kùn ní títí ara rẹ̀ gbogbo wọn náà torí àwọn tí wọ́n bá àwọn tó ní ìrìn àjò ọ̀nà ni wọ́n ṣe fún so ẹn tí ó ń bọ̀ wá láti ibì kan tó máa wọlé ní àsìkò àdóhò àsìkò al so ohun tó dáa jù òun ni kó kí dhur láti ṣe kọ́sùrù rẹ̀ tó bá wá wọlé lásìkò al-asr so ìrun ẹni tí ń jókòó lé ní òkè torí pé three thirty ní àsìkò tá a wà yìí o àsìkò àlàásìrè ti wọlé so so ẹni tó ti tágẹ́tì three thirty kó wá dúró ní ẹ̀yìn ìlú kó kí àlàásì àti àdúrà papọ̀ léè tó dájú wípé yóò délé àsìkò àsìrè ti wọlé ṣùgbọ́n ẹni tó ń lọ ìrìn àjò ẹni tí ń lọ sí ìrìn àjò òun lè ṣe léyìn torí pé gbogbo bí tí ń bá ń lọ náà kí ló kọ rẹ̀ oníní àjò náà ni ṣùgbọ́n tí ń bọ̀ wálé so mi ò rò pé bóyá ládá kankan ni ó ní púpọ̀ ju ẹni tí ó kún ó pé ìrun lọ ìdẹ̀kùn ni òun ní ṣe understand kì í ṣe pé bóyá ẹni tó lọ rìn àjò tó ń kí ìrun méjì òun ní ládá ju ẹni tó ń kí ìrun rẹ̀ pé lọ ìdẹ̀kùn ńlọ́lọ́ ń ṣe fún un bó tilẹ̀ jẹ́ pé àdìsí wa tí anabi sàlám tó kún aládùn àti gba ìdẹ̀kùn ọlọ́run pé tí ọlọ́run bá ṣe ìdẹ̀kùn fún yín ẹ gba ìdẹ̀kùn ọlọ́run ṣùgbọ́n irú àwọn ìdẹ̀kùn yìí ó wà nínú lórí irun lórí ààwẹ̀ anabi sàlám kò bílẹ̀mù ẹni ó gbàwẹ̀ nínú àjò kò sì bílẹ̀mù ẹni tí ó gbà àwẹ̀ so eléyìí fi hàn pé ìṣe rúkṣọ yẹn kì í ṣe tó jẹ́ ọ̀ràn yẹn tòtẹ́yìn bá ṣe fani àmàyíyà tẹ́yìn bá ṣe. So, fani ìmọ̀ ìyá ṣùgbọ́n tí ń lọ òun ló fi pé fún jù bẹ́ẹ̀ tí ń bọ̀ wálé lọ torí pé tí ń bọ̀ wálé ó lè dájú pé ìgbà tí ó wàá wọlé àsìkò àlásìrì gan ètí ìtò ṣùgbọ́n in tí wọ́n ń tágẹ́ẹ̀tì lórí eh, rúkṣọ̀ yẹn ni pé ìdẹ̀kùn ẹ ti ń lọ sí ìrìn àjò eh, a sì mọ̀ pé tí a bá ti dúó lórí ìrìn àjò ìrìn àjò máa ń slow kódà bọ́jẹ́ mọ́tò lèèyàn bá ń gùn tá a bá ti ń dúó tá ń dúó tá ń dúó ìrìn àjò yìí à ní títẹ̀dẹ̀ ibi tí a ń lọ so ìdínú tó fi ṣe rúùdẹ̀kùn bá wọn Allahu alam tó last question náà. No. wọn alákùlì ha sẹ́rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí a bá ti sọ ìjọ di àmì tá a fi máa dá wa ara mọ̀ so yóò le láti ṣẹlẹ̀ súnà ànábì sàlám torí pé ìjọ tẹ́ ń wí nígbà tá a fi bẹ̀rẹ̀ wọ́n máa ń káwọ́ léèjì kírun àmì àyà kírun ni lẹ́yìn ìgbà wọn yà ó ní ọ̀rọ̀ eléyìí ṣẹ̀ṣẹ̀ wá yọjé torí pé kí ni a fẹ́ dára wa yàtọ̀ so ń gbà tí ọ̀hà lè possible pé ó ọmọ wọ uniform tá a bá ti rélé àti mọ̀ ìzálà ni so aláti ní nǹkan kan tá a máa fi dára wa mọ̀ so ìdínú tí wọ́n fi ń ṣerú àwọn kan àwọn míì dẹ̀ ní kò sáburú nú ẹ̀ súnà wá pẹ̀lú méjèèjì gẹ́gẹ́ bí àpèjúwe at wahid sálámà ẹ̀yọ̀ kan so eléyìn kò sáburú náà kò sí pé ẹni tí ó ṣe méjì ká ká ká ká bàjà ṣùgbọ́n tí wọ́n débi pé ẹni tó bá ṣe méjì àgbẹ̀kò nù mọ́sálásí a ó rí pé lẹ́yìn ti kọjá ẹnu àlà ẹni ó bá gbé ọwọ́ sáyà àfàsẹ́yìn àfàsẹ́yìn débi pé a fi lè e kó mọ́sálásí a ó rí pé lẹ́yìn ti kọjá ẹnu àlà ó ti di àṣìhàr àlàmà flag tá a máa fi dára wa mọ̀ so Allahu alam ẹlẹ́yìn kì í sẹ́sìn. wassalamu alaikum warahmatullah.